kò sẹ́ni tó lè tú wa ká rárá olómi kò sẹ́ni tó lè tú wa ká rárá olómi táyé bá fẹ́ tú wa ká ká má dá wọn lóhùn táyé bá fẹ́ mú wa ká má wò wọ́n nírun ká ṣàlàyé ká ṣàlàyé fún wọn ká ṣàlàyé ká ṣàlàyé fún wọn wípé bẹ́ẹ̀ ni orin nìyẹn fún gbogbo àwọn olólùfẹ́ pátápátá tó ń wò mí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí táwa ti rí ẹnìkan tó ti ń gbẹnu sí ọ̀rọ̀ yín àwọn àwọn ṣọbọláyọkẹ́ àbí kí láti ẹ̀ máa forúkọ wọn náà ká máa ṣàlàyé fún wọn wípé àbánijẹ́ ti yí lójú orí ètò bàbá ètò náà lẹ́wà fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò ayọ̀lúwa ṣeun ńlá fún mi àwọn àlejò mi wọ́n sì ti wà ní kalẹ̀ pẹ̀lú mi ẹ̀yin ìdílé aláyọ̀ mi ẹ kú ìjókòó. ẹ kú ìjókòó ma. ẹ rọra ṣé dáadáa lẹ dáadáa ni mo. ẹ wá fi ẹ̀yìn tì dáadáa. Oh. ẹ ṣe mà. bọ́dà mi ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé orúkọ ìdílé yín. orúkọ titi wa ni mr and mrs ọlákúnlé ṣorìmádé. Mm, mr and mrs Olakunle ṣorìmádé sísá mi ẹ rọra ẹ káàbọ̀. ẹ ṣe mà. ṣé lóòótọ́ ni brọ́dà mi sọ wọ́n lórúkọ yín mr and mrs Olakunle ṣorìmádé. bẹ́ẹ̀ni mo ṣe rí gangan náà ṣe sọ yìí. Eh, ẹ olúwa ṣeun irú iṣẹ́ wo lẹ́yìn ṣe brọ́dà mi. Ah, àyàn ni mí. àyàn ẹ o túmọ̀ sí pé ẹ máa lùlù fún wa lórí ètò yìí lénìí. iṣẹ́ ìlú ni mò ń ṣe. olúwa ṣeun sísítà mi irú iṣẹ́ wo lẹ́yìn máa ń ṣe. Hmm, staff nurse ni mí. Hmm, nurse. mo dẹ̀ tún kọrin. ẹ tún kọrin. bẹ́ẹ̀ ni. ọlọ́run á máa fún yín ṣe. àmín jésù. sísítà mi ìgbéyàwó yín ti tó ọdún mélòó. ìgbéyàwó wa. ó ṣe ma pé ọdún méjì ni. ọdún méjì. bẹ́ẹ̀ ni. ló wá ṣeun. oṣù yìí gangan ni. ló máa pé ọdún méjì. ó pé ọdún méjì. bọ́dà mi báwo lè ṣe pàdé sísítà mi papọ̀. ìbéèrè ńlá rèé o mo mọ̀ yín ní ẹni tó máa ń sọ̀rọ̀ ah. síta ẹ bá mi sọ̀rọ̀ sókè àwọn aráalé fẹ́ gbọ́ ohun yín. ìbéèrè ńlá lẹ yìí. Um, orí ọ̀fẹ́ ọlọ́run kan hmm. ló jẹ́ ká pàdé ló wá ṣeun àti pé nǹkan tí ọlọ́run bá lọ́wọ́ sí hmm. kò sẹ́dà tó lè yí padà. Hmm, báwo lẹ ṣe pàdé wọn níbo lẹ ti pàdé wọn. mọ ibi tá a ti pàdé ibi tá a ti pàdé a pàdé ní ilé ọ̀nkù ilé ìbọ̀dá mi ẹ̀gbọ́n mi gangan. sọ àwọn jẹ́ staff nurse wọn tó máa ń treat wọn ní family òun so èmi wá wá sọ́dọ̀ wọn fúngbà díẹ̀ kan ṣá so ibẹ̀ ni mo ti inú compound wọn yẹn ṣá láti pàdé ẹ ti pàdé nọ́ọ̀sì hmm. alábẹ́rẹ́ àbí mo ti ẹ̀rù pé máa sọ pé àwọn ti ẹ̀gún yín lábẹ́rẹ́ ẹ wá láìkì ọwọ́ <laughs> wọn. kí ló wá dé tó gbà tẹ wá pàdé wọn kí lẹ́yìn wá rí tẹ fi wá rò pé ẹni yìí ìyàwó mi ló máa jẹ́. lóòótọ́ ni ṣẹ́tírí ọlọ́run yìí ọba ńlá ni ọba ṣèkan má kú dẹ̀ ni mi ò kọ́kọ́ ríro lọ́kàn pé nǹkan tó lè di nǹkan báyìí hmm. but along the line wọ́n rò pé irú ẹni tí ó ń ṣerú àwọn nǹkan báyìí hmm. tó ń gbà mí nímọ̀ràn báyìí tó sọ hmm. fún mi pé kí n má ronú kí n má ṣe nǹkan báyìí tó lè yí ìta bá jọ ń gbé títí ayérayé àti títí títí tó yí ọgbọ́n hmm. máa fi dé hmm. ẹni tó dúró tì ní ni hmm. so ni mo ṣe wò pé ok there is nothing I can do. nítorí pé ẹ i pé wọ́n ń gbà yín nímọ̀ràn lọ́tún wọ́n ń gbà yín nímọ̀ràn lọ́sì sísítà mi kí ló wá kí lẹ̀yin rí nínú brọ́dà mi nígbà yẹn tẹ́yìn gan fi wá wò pé ni jẹ́ kí n máa gbà nímọ̀ràn àbí ẹ gan tiẹ̀ ti wò pé ah, ẹni yìí bóyá tẹ̀ tí rí wọn lójú àlá rí ẹ̀jẹ̀ ń gbọ́. ju gbogbo ẹ̀ lọ ṣá o ní pé nígbà tá a pàdé tòótọ́ wọ́n kàn jẹ́yàn kan tó jẹ́ pé wọ́n máa ń àjọ máa advice ara wa ní ṣá àjọjọ́ mm-hmm. nímọ̀ràn fúnra wa mo dẹ̀ wò ó pé ah irú ẹni tó ń sọ̀rọ̀ báyìí ìgbà míì wà tó bá ń sọ̀rọ̀ mm. ọ̀rọ̀ yẹn máa ń touch mi gan pé ah ẹni tó ń sọ̀rọ̀ báyìí tá a bá jọ wà papọ̀ a tún máa fúnra wa nímọ̀ràn sí dáadáa irú ẹni tí èèyàn bá fi ṣọkọ èèyàn ò lè kábàámọ̀ ohun tó ṣe mí gọgọgọgọgọ nìyẹn tó rú ìfẹ́ yẹn sókè láti inú ọkàn tèmi náà nìyẹn tí mo fi gbà fún wọn tipẹ́ ìgbà <laughs> tó rú ìfẹ́ yẹn sókè ó pé ah, ẹni yóò ó ń gbà mí nímọ̀ràn ṣé torí ìmọ̀ràn nìkan lẹ ṣe wá wò ó pé mo lè bá ẹni yìí gbé àbí nǹkan míì tún wà ńbẹ̀. Ah, nǹkan míì náà tún wà bẹ́ẹ̀ ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn gangan torí pé mo jẹ́ èèyàn kan tó yẹn pé mo máa ti bá gbọ́ nǹkan kan níbì kan hmm. mo jẹ́ èèyàn kan tó máa ń ro nǹkan yẹn màá tún rò màá tún rò màá tún rò ẹ mọ̀ pé ẹlòmíì wà ó máa fúnyàn nímọ̀ràn ìmọ̀ràn yẹn ò ní jọra wọn hmm. ọkùnrin míì wà ẹ mọ̀ pé èèyàn ti pàdé ọkùnrin náà lóríṣiríṣi rí ọkùnrin oríṣiríṣi ló wà ń ta ṣó ti yé yín kò sọ́gbọ́n ẹ̀ tẹ́ bá ní pé ah, bóyá nǹkan báyìí òun ló wà lọ́kàn yín tẹ̀tẹ̀ ní kẹ́ ṣí ẹ̀ pẹ̀lú ẹ̀ ṣe mm. understand ohun tó ìmọ̀ràn tó máa mú wá gan èèyàn wò ó pé ah, ṣé èèyàn dẹ̀ ló ń sọ̀rọ̀ yìí hmm. ṣó ti yé yín mẹ́yẹn ṣùgbọ́n ti tiwọn bí n pé even kan kí n máa ro nǹkan gbà mí lọ́kàn báyìí àwọn gan nǹkan yẹn tó bá máa fi sọ bí èmi pẹ́ kí n tó sọ̀rọ̀ yẹn ni o hmm. tó bá máa fi sọ̀rọ̀ yẹn báyìí máa ní ah, nǹkan tó dì wà lọ́kàn tèmi náà dẹ̀ ni ẹ ń sọ yìí wọn ní ah, ọ̀kan lọ́lọ́run so gbogbo àwọn nǹkan yẹn mo kàn máa ń wò máa ń wò gbogbo ìgbà tí mo fi wò pé ah nígbà tán dẹ̀ tí wá kẹ́ni ìfẹ́ yẹn sí mi ah èmi náà wá wò pé ẹni tẹ́mi náà ti ń wò pé gbogbo wọn yẹn máa ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà yóò jẹ́ ọ̀rọ̀ yẹn máa ń wọ̀ mí lára tó ń pé tí n bá nǹkan wọ́n á wò pé ah no nǹkan yìí báyìí ló ṣe yẹ kó o báyìí ló ṣe yẹ kó rí kódà gan gbà tá a tẹ̀ tí màá fẹ́ ra gan hmm. tẹ́yìn pé ó níbì kan tí mo ní mo fẹ́ lọ ṣiṣẹ́ kan bì kan gbà yẹn à ah, wọ́n ní à ah, ìwọ náà wo iye owó tó fẹ́ máa fún ẹ bẹ́ẹ̀ yẹn ìwọ náà wo nǹkan báyìí ìwọ náà wo sí iye tí wọ́n gan pa ní ṣọ́ọ̀bù ẹ gan fúnra rẹ̀ à à no ìwọ náà tún rò tún tún rò dáadáa mo tún wà wò pé à ah, ẹni tó àti ìfẹ́ra lélẹ̀ tó bẹ́ẹ̀ nípa tí wọ́n ń fẹ́ra ńkọ́ á máa gbà mí nímọ̀ràn oríṣiríṣi hmm. bí mo ṣe wò ó pé. lẹ bá dẹ̀ wò pé hmm, ẹ náà ni. gbogbo ẹ bá jọra wọn. bọ́dà mi àwọn sísá mi wọ́n sọ pé iṣẹ́ nọ́ọ̀sì ni wọ́n ń ṣe àwọn tó ń tọ́jú àwọn èèyàn wọ́n máa máa ṣe night bí mo ṣe ń wò yìí kí ni ìhà tẹ̀yìn kọ sí iṣẹ́ tó ń ṣe yẹn láti ìgbà tẹ̀ ti fẹ́ wọn sílé. ìgbà tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ wọ́n ṣiṣẹ́ yẹn hmm ká tó pàdé kó tó di pé a fẹ́ra. Mm. but along the line before kó tó di pé relationship yẹn go deep. Mm. wọ́n ti stop. ìgbẹ́ oh. káwọn kúkú fèsì business ìtàwọn ṣe ní shop oh, professions gbogbo àwọn ta oògùn this that so yẹn náà wá. náà wá ṣe ṣé ẹ̀yin wá lòdì sí iṣẹ́ yẹn ni wọ́n ṣe stop ọ̀pá ah, ọkọ mi ò kúkú fẹ́ràn iṣẹ́ nọ́ọ̀sì kò láì kí n máa lọ ṣe náìtì kò láì kí kí n máa torí àwọn èèyàn ń wò yín nílé tó dẹ̀ pé iṣẹ́ nọ́ọ̀sì yẹn náà ni wọ́n ń ṣe kí lẹ̀yin rí sọ sí àdúgbò yẹn. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé iṣẹ́ tí orí bá ti yàn láàyò kò sí nǹkan téèyàn mọ̀ ṣe sí i wọ́n ní o bá ti mọ̀ pé ìrìn àyè tí ìyàwó ẹ̀ rìn hmm. tó bá ti jọ sọ tó bá ti tẹ́ yín lọ́rùn kò sí nǹkan kan tó wà ń bẹ̀ ṣebí kan iṣẹ́ táwọn ọlọ́run gbélé wọn lọ́wọ́ hmm. iṣẹ́ kan gba ẹ̀mí èèyàn lání hmm. so kí ló dé tí màá ṣe ní pé kán má lọ hmm. àti ẹjọ́ sọ pé go or go. àdúpẹ́ ẹ mò ń gbàládùra ìgbéyàwó yín náà sì tún máa tẹ̀síwájú sísà mi ẹ kú ìjókòó ẹ brọ́dà mi náà sọ lẹ́ẹ̀kan pé àyàn làwọn àwọn náà máa ṣe náìtì oríṣiríṣi wọn á máa tẹ̀lé àwọn èèyàn lọ́tọ̀ kí lẹ́yìn báwo ni ẹ ṣe ń manage ẹ̀ nínú ilé. ẹ wo ọ̀rọ̀ ńlá leléyìí o. ìyá <laughs> ẹ máa sọ ṣe o. torí pé ìgbà mi wà gan tó bá sọ pé àwọn lọ sí ninth ojú mi ò ní gbà o máa wò ó pé ọ̀nà fún náà ọ̀nà ọ̀run ni o máa hmm. ṣàjẹun máa hmm. wò ó pé wẹ́ẹ́ mo fọlọ́run sí i màá fàdúrà sí wọn ìgbà mi kẹ̀dẹ̀rẹ́ báyìí màá sọ fún wọn pé ah wọ́n máa tẹ̀lé yín lọ ní o èmi náà wish láti tẹ̀lé yín mo máa tẹ̀lé yín wọ́n lọ kò sí problem ó yá múra jẹ́ á lọ Ah, ìgbà tó yẹ pé bí àwọn náà fẹ́ lọ ṣe kankan tó yẹ pé iṣẹ́ owó náà fẹ́ lọ ṣe lọ́hùn and èmi náà adé ẹ wo ìgbà mi máa tẹ̀lé wọn ìgbà mi kedere máa fọlọ́hún sí wọn bá ṣe ṣe nìyẹn. Hmm. ẹ̀kọ́ rẹ̀ fún gbogbo ẹ̀yin ará ilé tẹ̀ ń wò mí tó yẹ pé ọkọ tí bóyá wọ́n ń ṣe iṣẹ́ ẹ̀ tán máa lọ fún tọ̀ wọ́n máa travel wọ́n máa ṣe oríṣiríṣi àwọn ìyá wa sọ pé àwọn máa ń fi Ọlọ́run sìn wọ́n nígbà míì ó tẹ̀ yẹ pé ojú wọn ò gbá ìgbà míì ìdáyẹlẹ wọn á wọ aṣọ wọn ní ajá ń tẹ̀lé yín ẹ̀ẹ̀kọ́ nìyẹn fún gbogbo ẹ̀yin baálé ilé náà tí ó yẹ pé ẹ ní lè mú ìyàwó yín dání lọ sẹ́nu iṣẹ́ yín kí lẹ̀ ń bò ń bẹ̀ kí ó ní nǹkan tẹ̀ ń gbé pamọ́ ẹ jẹ́ kí inú àwọn ìyàwó wa náà kó máa dùn táwọn ìyàwó wọn bá sọ wípé èmi náà fẹ́ tẹ̀lé yín lọ lénìí kíkú ṣe gbogbo ìgbà náà náà máa máa tẹ̀lé yín lọ ẹ jẹ́ kán wọṣọ kán tẹ̀lé yín lọ kán tẹ̀lé orí bẹ́ẹ̀ ṣe ń ṣe ń bẹ̀ ẹ kú kalẹ̀ yín àlejò mi ẹ ṣe mà ẹ bọ́dà mi nígbà àwọn ìgbà tán máa ń sọ pé àwọn máa tẹ̀lé yín àwọn máa tẹ̀lé yín ṣé inú tiyín náà máa ń dùn sí àbẹ́ṣẹlẹ̀ kan máa ní ṣáà tẹ̀lé mi ṣáà jẹ́ ń jẹ́ ò tẹ̀lé tí mo rẹ̀ wọ́n pé nǹkan tó wà ní àpò mi hmm. kò lè káyàn méjì káyàn méjì máa ní kan jókòó hmm. ìgbà míì dẹ́ máa wà tó pé wọ́n máa náà wọ́n fẹ́ lọ èmi ni màá fọ́ọ̀sì wọn pé ẹ jẹ́ ká jọ lọ hmm. so tó bá ti ní ohun àwọn káwọn tẹ̀lé mọ́ ọ̀yá ẹ múra ẹ já lọ. ó ga jù ìgbéyàwó yẹn á túbọ̀ máa dùn á máa tẹ̀síwájú lágbára Ọlọ́run kí kúrò ní abala tí mo wà yìí sísà mẹ́jẹ̀ ń béèrè eléyìí lọ́wọ́ yín ṣé ìhàwó lẹ́yìn kọ sí kí ọkùnrin máa bá ìyàwó ẹ̀ ṣe iṣẹ́ ilé níṣẹ́jú kan. Ah, ohun tó dáa ni o kí ọkọ máa ran ìyàwó ẹ̀ lọ́wọ́ nílé ìrànlọ́wọ́ lèmi rí sí hmm. kí nìdí òun ni wípé tí ìyàwó bá tíṣẹ́ bá pọ̀ torí ìgbà míì wà tó ń pé bí èèyàn jáde hmm. èèyàn lọ́bì kan bí èèyàn lọ́bì iṣẹ́ àbí torí ẹ̀mọ̀ iṣẹ́ wa tá à ń ṣe yìí hmm. ìgbà míì wà a lè ní iṣẹ́ yẹn léraléraléra wọ́n máa pè mí bí báyìí kí wọ́n á treat àwọn wọ́n máa pè mí kí wọ́n á treat àwọn wọ́n máa pè mí báyìí ìgbà míì kẹ̀dẹ̀rẹ́ wà tó yẹn pé mo lè má ní patient rárá tí mo fẹ́ treat ìgbà míì dẹ̀ wà mo lè ní wọn léraléraléra ẹ mọ̀ pé mo fẹ́ àfẹ́ ti lé ọkọ mi máa ń ràn mí lọ́wọ́ o hmm. wọ́n máa ń ràn mí lọ́wọ́ wọ́n máa bá mi ṣe ìtagbára wọ́n bá ká tó bá dẹ̀ yá tí má dẹ̀ délé èmi náà bá dẹ̀ rí pé ẹ mọ̀ ọkùnrin kò lè ṣiṣẹ́ bí obìnrin hmm. so kò lè dàbí ṣùgbọ́n gbà mí tí bá dẹ̀ tí wọ́n ti bá mi ṣe wọ̀nba tí wọ́n lè ṣe ní tó bá jẹ́ kó need correction bẹ́ẹ̀ màá máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fúnra mi tí màá fi pa ní ti ń pé bẹ́ẹ̀ kí ọkọ máa ràn ìyàwó lọ́wọ́ yẹn ó dáa gan o kò ní jẹ́ kóbìnrin tètè gbó ni o ó dáa gan ni o. ó ga jù. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni. ẹ o ẹyọ kan tún nìyẹn abẹ́ nìkan tẹ fẹ́ sọ sí. <laughs> Oh. Ah, ní ti ká ràn ra lọ́wọ́ yẹn ó mm. dáa èmi gẹ́gẹ́ bí ẹnìkan mm. lóòótọ́ wọ́n ti sọ tó jù mm. ìyànjú ni mo máa gbìyànjú ni àwọn bá tí agbára mi bá ká ní máa ṣe but most times tí n bá rí pé wọn ò sí nílé mm. èmi aṣọ òótọ́ lèmi máa ń ṣe o mm-hmm. tọ́tọ́ bá wà nílé tí n bá ti lè gbé fóònù mi <laughs> tí mo play game kò sí nǹkan tó kàn mí kẹ́nìkan gbó kẹ́nìkan má gbó yẹn ẹ ṣe ẹ ṣe bọ́dà mi gbogbo ìyára létí ẹ̀ ń wò wá ó dá mi lójú pé ẹ̀ ń mú ẹyọ ọkọ̀ tàbí méjì dání wọ́n sọ pé ó dáa kí ọkùnrin kó máa ran ìyàwó ẹ̀ lọ́wọ́ láti ṣe iṣẹ́ nínú ilé ọmọkùnrin míì wọ́n tẹ̀ ti sọ ìyàwó wọn di ẹrú kí ló dé ṣé ẹrú la fẹ́ ni èèyàn ẹlẹ́ran bíi tiwa la fẹ́ kò dẹ̀ sẹ́ni fọ́nà ń sọ pé ìwọ ló gbọ́dọ̀ máa fa bọ́ ìwọ ló gbọ́dọ̀ máa gbálẹ̀ <laughs> gbogbo ẹ̀yin bá lè létẹ̀ ẹ̀wọ̀ mi ẹ̀yin kan ti yí mú sí mi ẹ̀yin kan tẹ̀ fẹ́ lè yọ ẹgbà <laughs> bó bá ṣe rí nínú ilé wa ẹ̀yẹ́ ká máa fi ìfẹ́ ṣe ẹ̀yẹ́ kí n dé òkè lọ́hùn bẹ́ẹ̀ ni àwọn àlejò mi wọ́n sì wà níkàlẹ̀ pẹ̀lú mi kí yọjú sílé agbára nígbà tí màá bá fi padà dé máa bọ́ sí abala kan tí mo pè ní abala ṣó mọ̀ mí tán a máa wo bí àwọn olólùfẹ́ ìbọn ṣe mọra wọn tán sí ẹ má ti gbé kúrò lórí Orísun tẹlifíṣàn à ń bọ̀.